ẹnu yorùbá wò papọ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́ ìdí ẹ̀ ni pé bí àwọn bàbá wa ṣe ń pa lówe pé ilé tó bá tòrò àwọn ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà jẹ́rí àwọn ọmọ ilẹ̀ alẹ́ yorùbá wọ́n ti di ambassador ti Àbújá yóò parọ́ àwọn ọmọ alẹ́ yorùbá wọ́n ti jọba ìmínú wọn yahoo yahoo ni wọ́n àwọn ọmọ àlè Yorùbá ni ò jẹ́ ká abú lọ́wọ́ ó jẹ ààrẹ orílẹ̀-èdè yìí ẹ má pàrọ̀ tọ́ ara jẹ àwọn ọmọ àlè Yorùbá ni ò jẹ́ ká Abíọ́lá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà látà tí Abíọ́lá ti win election ní wọ́n lọ wo sinimá làbújá ìmí inú wọn lọ́balọ́ba wọ́n ní pé wọ́n ti mọ ìdí tí Abíọ́lá ò ṣe lè jẹ àwọn ọmọ àlè Yorùbá tó dàgbà ní ilé Yorùbá ò ṣe tòrò jí tí mo ṣe ń sọ pé ni pé olóòótọ́ lèmi o ẹ̀rù òdẹ kì í bà mí torí yẹn ò lè kú lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀. ìdí ẹ̀ lẹ́sẹ̀ ni pé ó dàbí pé ó yẹ ká gbé lọ síwájú àmọ́ tí a bá gbé ẹsẹ̀ kan síwájú náà pé à ń fi mẹ́fà àbí mẹ́wàá sẹ́yìn ni torí ẹ̀ nílẹ̀ Yorùbá ṣe rí rúdurùdu.